إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يهده فلا هادي له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 الذي خلقهم من نفس واحدة وخلق منها زوجها

ìwà tí yẹn máa ń wù tọ́lọ̀ wọn máa ń dá ìdí ọ̀sẹ̀ tí yẹn bá ti dídá lóyún láyà ọmọ ọjà ṣe rú ẹ̀ ọjà rìnnà ẹ̀. Olú ní ọjọ́ kejì nínú ọ̀rọ̀mọ́. tí a ti dúró lánàá, òun náà ni àlàyé tá a ti pa كيف يجب علينا أن نقصر القرآن قبل التفسير àbábà ń sàlàyé àwọn ọ̀nà wo ló yẹ ká wọn lójú àlùkùnrin bàbá tó àlùkùnrin tẹ̀lé bò láti tù tó lùjáde tó lọ́nà tó kọ̀ dáadáa kò dáná máa ń wọ̀nyẹn. bàbá ti sọ ìkòhán lọ́nà ìgbàkúndì ẹ̀yà ti kalẹ̀ ńlànà náà kásìkò àti bẹ́ẹ̀ àmà ti kòhán àmà tó wọn òun ni wọ́n ń lò bẹ́ẹ̀ ni wọ́n ń àwùjọ yóò yí padà torí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní fọ́ nínú àbá tó ń tẹ̀lé wọ́n ní fọ́ nínú àbá tó ń tẹ̀lé òun ló jẹ́ pé táwọn àbá yẹn sọ fún wa òun náà ni wọ́n ṣe ẹ̀yìnká aráàlú tó ń kírun náà àwọn òkúrun náà ní mọ́tàlá

ẹjẹ́ kí wọ́n ti tó àlùkùránì yẹn wọ́n súnmọ́ àlùkùránì lọ́nà tí ó gbà tí ká tó àlùkùránì òun ló yẹ kí wọ́n sọ fáwọn èèyàn tọ́lọ̀ ní aṣọ tọ́lọ̀ sọ fáwọn sọ fún wọn. Tóbi ọ̀ràn yẹn ní èyí lẹ́nu kùránì káwá sọ̀rọ̀ mọ́sálásí lọ́ràn yẹn yẹ bí ọkùnrin. Báwo ló ṣe ká tó àlùkùránì là ń sàlàyé lọ. Àwa àti bá a wípé ọ̀nà méjì náà ni yóò fi sí kùránì ọ̀nà méjì làwọn ẹni tó wà láyé ọ̀nà tó dáa ọ̀nà tó ọ̀dá náà ni bí wọ́n mẹ́tọ́ àlùkò hàn lọ́nà tó dáa táàbọ̀ yé tó jẹ́ pé tọ́nà bá ń sọ làánà ń fi jáde ọ̀nà mẹ́ta láti tó àlùkò hàn ọ̀nà àkọ́kọ́ ẹ̀ẹ́sì áyà kan nínú áyà kò hàn ẹ̀ẹ́sì tó áyà tó takókó

tábà ti gbọ́ kùránì yìí lọ́nà táwọn ilé ìgbà gbọ́ kùránì yìí wàhálà ni o ìgbàtà ní sallallahu alaihi wa sallam tó kù láyé wàhálà tẹ̀lé ní ìsìlámù náà àwọn kan jáde láwọn tí wọn bá jáde láyé àwọn ni wọ́n ń ká Al-Qur'an direct pẹ̀lú àgbọ́yé tí wọ́n lábáwá ni wọ́n àwọn náà kéwọ́n àbáwọn ti pírísìtì wípé lábátà wọn kọ́ ohun tó máa láti tó àlùkò àtàwọn òdìgbò yìí àwọn òní yìí fún àwọn sàábì àti Muhammad sallallahu alaihi wasallam wọn á dẹni àmì àwọn àtúwò ayé àtúnmọ̀ àlùkò tẹ̀lé ayé àmì tẹ̀lé lọ́wọ́ bàtí wọn àwọn sàábì àti Muhammad sallallahu alaihi wasallam tó ń fúrásì bí ayé àtúnmọ̀ pẹ̀lú àgbọ́yé táwọn lásìkò àìlè rọ̀dí ọlọ́run sáàlá àmì àti màáwíyà a máa tẹ̀lẹ́tẹ̀lẹ́ bẹ̀. Débi pé àwọn tí wọ́n sọ̀kọ́ ti màáwíyà àtàwọn sọ̀kọ́ bá àìlè wọ́n gbógun síra wọn mọ́. Bàtú wáyà àwọn ìjọ màáwíyà wọ́n wá jí òòrùn wọ́n ní káwọn ti tàkì ká àwọn tẹ́lú wọ́n bá pé nínú jẹ̀mọ́ àti wọ́n tàwọn tí àwọn jẹ̀mọ́ á ní káwọn náà yàn wọ́n tí wọ́n bá pé nínú jẹ̀mọ́ àti wọ́n náà sọ́rọ̀ jíròrò lórí táwọn àwọn jẹ́ إن الحكم إلا لله إن الحكم إلا لله ọlọ́run bá nìkan olùdájọ́ ṣẹ́kúndò wúlé bọ̀ kí ni àgbọ́yọ̀ olùkọ́sílẹ̀kì ayà yìí kí ni ayà yìí jẹ́ ọlọ́dá kò yé wọn láwọn ọmọdé lásánà fi kú tí ọlọ́run ló lẹ́tọ̀ọ́ láti dájọ́ ọ̀rọ̀ bí náà sọ òun tó fi pé kíjọ tí a ń gbọ́ ọ̀rọ̀ yẹn a lè kẹ́ni wọn tó kà kẹ́ni wọn tó kà

lásìkò àti ìsọ̀lọ́ látàwọn tàbí ànẹ́bí mi ní kó sọ àwọn táwọn àti nínú orí àwọn òkú arákùnrin ìta àbùkù arákùnrin tó rán lẹ́nu bẹ́ẹ̀ àwọn ẹ̀mẹ́ ń ta àtò náà náà wá fún mi àmọ́ ìsọ́lọ́ tó kí wọ́n lórí wọ́n tó wó lórí àjẹ́ náà ní ẹ̀sà mẹ́ta àkàkàkì olóṣèlú àwọn olóṣèlú mo ń sọ ilé ìkẹ́lẹ́ máa ń kájọ àgbàgbọ́ ní ti àwọn sọ fún ayé pàtàkì tó pé bá máa ń gbàgbọ́ á tààtọ yìí òun ló fi ẹgbẹ́ ìtọ́nà ọ̀sán àwọn àwọn èèyàn ìgbàwọ̀ tí wọ́n yàgò fún ara mọ̀ lónìí ayàpọ̀ àti wọ́n ń ta kọ́dà tó bá tún ní wọ́n àpọ̀jù sí ìgbà rẹ̀ wọ́n wá ayàpọ̀ àti ilé kí ló fà á wọ́n lágbọ́yé alùpùpù kẹrí pẹ̀lú ìfẹ̀rí ara wọn wọn ò tú alùpùpù pẹ̀lú ìlànà kékeré àti ìkàlẹ̀ náà ló wà alùpùpù kẹrí olùjẹ́pẹ́ wíwà ti pọ̀ láwùjọ

ọ̀nà méjèèjì táwọn èèyàn fi òkú rọra wọn ní tó kù ní pé káwá òpè sọ́wọ́n gbẹ̀gbẹ̀ òkú wáyà ikú rẹ̀ torí ọ̀nà wọn tó yà fún ara àwọn àwọn àwọn àwọn tẹ̀sí àyà ti àyà àwọn àfi àyà fún hàní kèrè ìlú náà ní fún àyà àti àmì rẹ̀ àdébí ọ̀rọ̀ náà láti gbọ́ ọ̀rọ̀ ayà tí ó fún aláàmì mo láwọn èèyàn ní àgọ́ ìrẹ́sì lórí ẹ̀ táwọn kan ní ayà yẹn ní ń sọ nípa sàbáà nínú sàbáà àwọn kan ní sọ lábùkọ́bẹ̀rẹ̀ àbàrà wa fún ayà alùpùpù tẹ̀rí ń sọ pé àwọn tó fún lọ́bùkọ́bí àwọn náírà ẹ̀ ayà yẹn ti ẹnìkan ti tẹ̀ sí ìrù yìí mọ́sálásí kàdínà wà ń bàbá wa parí náà pariwo àti ẹ̀ wọn lọ bá fa yẹn lẹ́yìn wọn ní àjẹ ní wọn tẹ súnmọ́ yìí o wọn ní èyí tó wọn bá sọ̀rọ̀ sọ fún a. Ah, ìbá yà pa ló kú mo ní àyà pa yẹn tó lọ àmì ìtọ́nà ló sọ sọ. onígbà ah, wá sí ìwọ ọ̀rọ̀ pé òun wá mi sọ́nà bá tọ́ka sí yẹn ìwọ ní ilé ẹ̀rọ ní ìṣàmbá ṣẹgbẹ́ ojúmọ́ rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni mo wá fi àwọn àlàyé tí mo ṣe yẹn mo wá fi kún náà ó wá bọ̀ ní àmọ́ fẹ́ẹ́ tó ń dààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ìlú tẹ̀ mọ́ ó ní ṣe tán pé bí wọ́n bá ti bá ní gómìnà òṣèlú bẹ́ẹ̀ subhanallah inna lillahi wa inna ilaihi raji'un inú tó bá wọn wá jẹ́ rẹ̀ àdúgbò Muhammad sallallahu alaihi wa sallam tẹ̀síwò yìí anẹ́bí náà ń lo bá wọn sọ bá rẹ̀ anẹ́bí náà ti yáyà ó ti wáyà àwọn ọmọdé nígbà tí ayà kan pa tó tí ò yí àwọn sábẹ́ àti Muhammad tó ń láti gbọ́ yẹn rẹ̀ anẹ́bí wa fi àpò àlọ́ òkú fún wọn so ajẹ́pẹ́ nínú àwọn ọ̀nà tàbí ń tó alùkọ̀hán a máa ń fi àyà tó àyà ọlọ́ọ̀bá fún alùkọ̀hán pẹ̀lú ọlọ́ni alẹ́dínà ààrùn wọ́n lẹ́mí yẹ́rìsì ní mẹ́rin ọ̀hún gbẹ̀gbẹ̀rù wúlẹ̀ àhíkà láàrín àwọn mùsàdù olúwa ní alẹ́dínà àmánù ẹ̀jẹ̀ àti àyà yìí pẹ̀lú èdè lábáwá kásù ẹ̀jẹ̀ àyà yìí tí ìbá tún bẹ́ẹ̀ kò ní sí àgbóyè kankan bẹ́ẹ̀ èyí gbígbà yìí tí ìbá tún fowó àti bẹ́ẹ̀ ọ̀pọ̀n ń wí ọ̀pọ̀n sọ fáwọn èèyàn ó ní alẹ́ ní àmẹ́mù àwọn tí wọ́n ní mẹ́rin wọ́n nígbàgbọ́ wọ́n lẹ́mú yọ́n wọn ò wá fi lúlúrù wọn ò fi ba ìmọ̀ ìwọ̀n jẹ́ kí ló bẹ́ẹ̀ tó ń lédè lábáwá àbòsí wúlá nígbà láwọn àmọ̀ irú àwọn báyìí àwọn ni wọ́n wà ní kọ̀kan báyìí láyé láti fi àmà wọ́n mú bùsàdù àwọn ni wọ́n sì máa mọ̀nà láyé ajẹ́fẹ́ ẹni àbòsí ba ìmọ̀ ìrìn jẹ́ kò sí ojú ọ̀nà láyé nu ọ̀nà àmì lérí nu àwọn sàbí wá wò pé ọ̀nà àmì bò hálì mi nà máa nà mùsùlùmí ẹ̀sìn ìfọ̀ náà sàbò. sáwàá nínú wa ẹni tí ó sàbò fún rẹ̀ rí àmàlùbá ní Muhammad sallallahu alaihi wasallam anábi lè zaka dáadìí kí é ti tọ́nà wúlẹ̀ sọ inna ma àṣẹ gbúrù tọ́nà ọba ń sọ bẹ̀rù ni ìtumọ̀ rẹ̀ ní ẹbọ ẹbọ ọba túmọ̀ tẹ́bá tútù mẹ́yẹ tẹ́bá tútù àbòsí onípín ìfọ́sọ̀dà àmẹ́ ẹ̀sìn gbúrù yẹn ibi túrù yẹn ẹni ṣíkù sí wò ẹgbẹ́gbọ́ yóò àlẹ́sìn àmọ́nà àwọn tí wọ́n ní ìgbàgbọ́ wọ́n dàmú yẹ́rù ìmẹ́rẹ̀ wọn ò fi bà ìmọ̀nì wọn jẹ́ àpòjú ò lè bà ìmọ̀nì jẹ́ ẹbọ náà bà ìmọ̀nì jẹ́ bàtà wọn fi bẹ́ẹ̀ wá yí àwọn sábẹ́ àti Muhammad sallallahu alaihi wasallam àlejò wọn kò lè bà yín dáadáa ìṣọ́ra àyà sọ́tà ẹ̀rí ẹbọ ṣíṣe òun ni olóyè àbùkù ìlà yìí sọ̀rọ̀ lọ́wọ́ àyẹ̀mọ̀sán. Nínú àwọn ọ̀nà táà máa fi tó Al-Qur'an Karim tí ó fi fi tọ́nà pọ̀ tẹ́lẹ̀ òun làwọn náà ń sọ fáwọn èèyàn àti ká fi tàbí tú níbi ti ní ọ̀nà alákọ̀ọ́kọ́ nù ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ní tẹ̀síù ààrẹ ìṣàlẹ̀ ká fi ọ̀rọ̀ àdébọ̀ mọ́mẹ́ sọ̀lọ́rọ̀ àdébọ̀tẹ́lẹ̀ ká fi tú àyà rẹ̀ láti àwọn àyà tó bẹ́ẹ̀ náà bàbá pẹ̀lú èdè lábá máa òkè nílé wa èyí kàlẹ̀ dájọ́ ẹwà yàtọ̀ olùdùwánì ẹwà ẹ̀rẹ́ àbíkẹ́lọ́ náà kíkà ní Muhammad inú bẹ́ẹ̀ wá pọ̀ èyí bí ní wọ́n pé àdíkù ọ̀rọ̀

àwọn aláṣẹ kalẹ̀ fún yín títí àdéhùn yorùbá yẹ máa ń gbìlá àlè yorùbá yẹ yorùbá yẹ láwọn ọmọ nígbà àlè kọ́ ló bá wọn bí sàlàyé fún wa èyí tí ọlọ́run bá fún ọjà ọlọ́run bá bí àlè kalẹ̀ kókó máa tó àyàtọ̀ àlùkòrò àná lẹ́yìn tí bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ ayára ti jọ nínú ẹjẹ́ lọ́bí ayá tó fi ní àárín ìkọ̀mùsùn bẹ̀rẹ̀ abẹ́rẹ́ àpòjú ìlú bẹ́ẹ̀ ọlọ́sọ̀ wà fàá ní kẹ́kẹ́ fàwáyé lónìí nínú sọ̀nyẹ fàwáyé lónìí nínú sọ̀nyẹ alẹ́lẹ́ náà hàn án tààkùn lọ́pọ̀lọpọ̀ tó ń lu ayà orílẹ̀ òun ní ìpín ẹ́ bẹ́ẹ̀ bá kú bẹ́ẹ̀ tó bá tó yá òun dàmú náà gbọ́mọ̀ tó tó tó ẹni tó wà nígbà bá yẹ tó tó wà sọ́ọ́ náà àwọn ẹni ìlúṣàlẹ̀ ìbí ọlọ́run ìyá ọlọ́run wọ́n ní wẹ́yìn yẹn ọgbọ́n kan ní inú ọgbọ́n náà jáde náà kọ́lọ́mọdé àwọ̀ nínú sọ̀lẹ̀ kó máa bá àwọn tí wọ́n ń mú àwọn alẹ́dínà ọ̀hún àwọn sọ̀dá ẹ̀yìn sàárò ọ̀pọ̀lọpọ̀ tó máa ń tún lẹ́yìn bá ní pé àwọn tí wọ́n dé lóhun tí wọ́n dé eré ìran tí wọ́n fi máa rò nǹkan mímu ilé ẹgbẹ́ ọlọ́run wọn náà ẹ dàpọ̀ ta ní sọ nínú wa tí ó irun wákàtí wákà mẹ́rin gbogbo tí wákà mẹ́rin sáà tẹ́lẹ̀ lòdì jáde díẹ̀. Ah àjẹsẹ̀ wá wò dáadáa àwọn àjọ gbogbo àtàkì náà kọ ọ̀nà ìwádìí tí ìbá tó bẹ́ẹ̀ ní túnú. àbúráwọ̀ tí wọ́n lo ewé tiwa àwọn túnfẹ́ àwọn túnfẹ́ ní wọ́n lo ewé tiwa ẹni sọ́kọ̀wé kan ó ní five pillar of Islam Christian ló mọ́ five pillar of Islam. ìwọ̀n tó tó mú jáde ní gbogbo tọ́lọ̀ ní àmà ti adájẹ́ mùsùlùmí ewu ńlá ní ó wá bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ìgbà tó bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ méjì ló ní wá ní ìjọ dáńtì ọ̀rọ̀ kọ́kọ́ ó ní bàbá ń kírun àwọn mùsùlùmí ń kírun wọ́n ká sọ́kù bá sí à ní gbogbo òun tó máa ń kírun gbogbo tábàwò bàtà pàṣẹ bá sí àyè lójoojúmọ́ bẹ́ẹ̀ báyìí nábìlà seventeen times ni yóò kàbí ọ̀sán fájà lójúmọ́ adẹ́pẹ̀ nǹkan yẹn ó kéré máa mùsùlùmí máa ń tún wákàtí máa ń lójoojúmọ́ yóò máa rìsí ti àdúrà yẹn yóò máa rìsí ti ẹ̀mí ẹ̀mọ́ láti seventeen times ìgbà mẹ́tàdínlógún ìhídìnà sùrọ́pọ̀ lè mọ̀sàkì àmà ń wẹ́ ọlọ́mọdé àtúwà fún jọ́nà ẹnìyàn má kò gbé wa ó ní ẹni tí ń sọ́lọ́ ará ìdí náà ni ó ó ní ẹ̀lẹ́ jẹ́kà jíṣà sí yunifásitì ó tún wá ọlọ́run pé ọlọ́run ò lọ́dà fún mi ó ó lè jẹ́ ti rí sẹ́kọ́ tí ọ̀nà bá wà wá bá jẹ́ mùsùlùmí ní bùkátà pé ká tú áyà pẹ̀lú inú àìdá máa bá ṣe lórí ẹ̀ ziyada ti iman ziyada ti huda ziyada ti huda kò lásọ ọ̀rọ̀ kejì tó mú lẹ́sọ̀ lédé ó wá ní kọ́dà fẹ́ bá ń kírun yìí náà tí ó ní pàwẹ́ inú ilé ní mùsùlùmí ayé àkájì pépè ní gbogbo àwọn máa ń kírun alẹ́ bí ìrìnàmù à ń sọ láàrin ìta àbò àwọn tọ́kọ́ tó bá kí òun tán tọ́wà tọ́wà wà lórí wọn ẹ̀mí wọn mọ̀ jáde kó lórí wọn gbogbo owó wọn náà bẹ́ẹ̀ èyí fẹ́ ló wá kí òun tẹ́lẹ̀ ní jáde kó lórí wọn gbogbo kí òun lákàtẹ́ ìtàn kí ló fa wẹlé yìí nítorí pé àwa náà ti fúláyà yẹn àgbà kú lọ́nà fẹ́ bá mi kú ní tọ́lọ̀ sọ ká ń sọ ni ọlọ́run sọ bẹ́ẹ̀ o ní àbáwá yóò tẹ́lẹ̀ àwọn ìmọ̀ ọlọ́run káàrà wọ́n ní áyà yìí màdáwọn fẹ́ sálàyé ẹ̀ mo tó jẹ́ pé ibi tọ́lọ̀ ti lo án kọ́lọ̀ wá lo sí àbá ní gbogbo ọlọ́mọ náà a jẹ́ pé àwa tá à ń túnlẹ̀ yorùbá ní kò sí ìlà tún fi à ń fi à ń fi fi à ń tún án à ń tún fi à ń sọ láti ẹnìkan ọlọ́gbà nígbà Muhammad sallallahu alaihi nínú àwọn sàábí àtẹ́bí tó ń gẹ́gẹ́ lábáwá ọlọ́gbà nẹ́bí oníwà nẹ́bí fẹ́ bèèrè bèèrè tọ́lọ́ rẹ̀ áyà kan ló bá ń kú nínú alùpùhánì kẹrì àrẹ́bìnkáyà náà tó ní fàwáyé lórí ilmọ̀sọ̀lẹ́ alẹ́lẹ́yàhún àwọn sọ̀lá ìní sàbò oníkọ́ àwọn kú lọ́wọ́ ka àrẹ́bìdàmú àrẹ́bìhúnmùn lẹ́rí ìdẹ́ àrẹ́bìhúnmùn lẹ́rí ìdẹ́

ṣẹ́gbẹ́ tí a máa tukù hàn pẹ̀lú ìlànà ṣẹ̀yà ewu ńláńlá ní fún wa ẹwà wà àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ ó pọ̀ ní padà máa fẹ́ tó pọ̀ wa láwọn tuntun táwọn afá ti kú láwùjọ yìí gbogbo wọn túwọ́ tù hàn lọ́nà bàtọ́ lọ́wọ́ òfin fún ẹ báwọn afá tú ayá ó jẹ́ fẹ́ tù mí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọ pé àkíkọ̀ ní ìjọba ọba lójú wọn ní tẹ́wọ́n àwọn ọmọ ní ẹni tẹ́lẹ̀ tí ó wá lọ ọ̀gọ́rùn àwọn tó bàbá wí nìyẹn láti mọ̀ pé ọlọ́run fẹ́ fún ara rẹ̀ tó pàtàkì àkókò rú ayà yìí ti sọ fún àdìyàn pé ọlọ́run pàtàkì àkókò rú ju ẹni tẹ lọ àníṣẹ́ ọlọ́run alẹ́ ọ̀sẹ́nà pálípálí alẹ́ tó lọ jagun ọlọ́run tó jáde o àníṣẹ́ lọ ja ogun mẹ́rin àtàwọn ẹsẹ̀ kan náà bá rọ́dà náà ní ẹ̀sẹ̀ wọn láì láì lọ́la. Níwájú àwọn ọ̀tá, wọ́n fẹ́ já àgbòwó tó ọlọ́run ẹ̀kú wọn. Ọlọ́run tó lọ́dọ̀ ní kí ló ń sọ náà sàkà àyà mọ̀mìnì ìhà mọ̀kùnà. Ọlọ́run ní oṣù kan ní kẹ́kọ̀ọ́ sí ó lásìkò rí. Ìyìn ìkàlẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti lásìkò láti kọjá ìyìn ìkàlẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ àti ọ̀rọ̀ àwọn tó máa ń tún láǹfààní láti nínú nígbà tí àsìkò ní bá ń kọjá ìrìn ìrìn méjì yìí ẹ bá wọ́n bá tó ń lórí àtúnà àwọn èdè náà bá máa wé ìpínlẹ̀ lọ káàkiri látàrí wà tọ́nà tó fà káàkiri pé àbúrẹ́ àwọn méjì ọlọ́run gbọ́dọ̀ fìlà jẹ́wọ́n tó yẹ ẹni àkọ́kọ́ àlẹ́sọ̀rọ̀ bá ọ̀tọ́lá ó

àjọ láti ìlú òṣèlú mẹ́jọ lọ́sọ̀ àwọn mẹ́. ìlú kílè ní oníkẹ́lẹ̀ tó lọ bá òun tó. àmọ́ pa òrùn lójú tó kọ dérè kò wá gbọ́rùn pa wọn dàgbò márùn-ún ẹgbọ́ oníkáyìlá ìsìnkú àyíká àdúgbò ó ti gbàgbé ọlọ́run ní ti dájà pé èèyàn lè sọ pé ìsìn mọ́mọ́ yìí dà pé ọlọ́run ní máa ní

òun ló gbà tó lọ ní kó bá ti rọ lọ́rùn lọ kí afáfọ́ rẹ̀ púpọ̀ inú wọn lọ àdéṣọ́lọ́ lọ́wọ́ àdéwàsẹ́fẹ́ pàtó adójú ogun ọlọ́lẹ́gbẹ̀rún náà ni àwọn bẹ́ẹ̀ ti di eléyìí ẹtì gbogbo yìí ṣe wá gbogbo yìí wá ogun yóò sọ púpọ̀ ẹ̀yìn ìṣẹ́ ìrọ̀sùn ẹ̀yìn ìṣẹ́ wá dúró nínú ọdún àmọ́tẹ́ nígbàjà náà wọ́n gbé lè lọ́wọ́ ni. Pẹ̀lú tó bá bẹ̀rẹ̀ ìtọ́jú lẹ́sẹ̀ náà. Àwọn táwọn ẹ̀kọ́ kan tó wá ń sọ àwọn ọ̀sẹ̀ lọ́wọ́. Ọwọ́ tó bẹ̀rẹ̀ lè ṣe lọ́wọ́ àyíká àmọ́ ẹ̀yìn lè ṣe fún ìdarí ẹni kọ́pá. Ẹni kọ́pá. Àwọn ọ̀tá lẹ́gbẹ́ gbogbo ní ìyẹn. Ọkàn mú dára rẹ̀ ọkàn fi gé ni. Ara táwọn ọmọ ìyẹn ìbàdẹ́nì àwọn sáàtì pàró tàà bá fẹ́ fún abẹ́rẹ́ lórí orílẹ̀ yóò gbé ní lọ́wọ́ ẹ̀sùn mọ́ra ẹ̀sùn rẹ̀ nítorí àwọn ọ̀tàfẹ́ bá já àríwá bọ́ lórí ọ̀rọ̀ ìrọ̀pẹ́lú abẹ́kọ̀ọ́ náà lórí ìpínlẹ̀ ọ̀gbọ́n àtàkùn yẹn nítorí ayé ń dà nínú àwọn ẹ̀rọ ti wà sí ayé ti gbọ́ wà sí pọ́ ẹwọ ìlú ẹwọ ìlú ọba pẹ̀lẹ́ sí àwọn èèyàn táwọn afọ àtúnmọ̀ láǹfààní àti bá bọ́ọ̀lọ́ ọba ẹwọ máa ń ṣe yípadà wọ́n wá ń ṣe ìsìláàmù bí ìgbà pàtàkì ìgbẹ́ láyé wọ́n wá ń ṣe ìsìláàmù bí ọ̀pẹ́ wọ́n ń ṣe ìsìláàmù lórí ayé àti Muhammad lẹ́nu wọn bá wọn tí wọ́n láǹfààní àti bọ́ọ̀lọ́ ọba sunna nígbà wọn ń sàlàyé tó hàn tó ń sàlàyé kò sẹ́ńtì ó tún kúrò àbọ̀ ọlọ́run nípa mọ́ sí kíni ẹ̀ kọ́dà ó ti lógún míì rí tọ́lọ́ ní wà lẹ́bí ẹ̀ẹ́dì ló ní ó bẹ́ẹ̀ tí ń jà lọ́rọ̀ nínú akérò ẹ̀yìn tẹ́ mẹ́rin lẹ́bí ẹ̀mọ̀ jà bẹ́ẹ̀ ẹ̀yìn tẹ́ yóò lẹ́bí ẹ̀mọ̀ tí ó bẹ́ẹ̀ ti jà ọ̀nà ẹ̀yìn tẹ́ mẹ́rin lẹ́bí ẹ̀mọ̀ tí ó bẹ́ẹ̀ ti jà ọ̀nà ọ̀rọ̀ àlọ́lá délé ọ̀rọ̀ gámà délé níbi ìlú ọlọ́run bá bá kò sí òun yẹn kò fọ́nra pápá ní àti ìjàpadà ṣọ̀rọ̀ tọ́lọ̀ ó gbẹ́rẹ̀ rẹ̀ àwọn ìlànà tó jẹ́ pé wọ́n ń lọ́rùn lára wọ́n lọ kí bí àtìlẹ́ ọjà lọ gbogbo ẹ̀rọ akínú láti gbogbo akọjá lọ ọlọ́run dá lọ́wọ́ rẹ̀ àmàwọn méjìlá sọ́lẹ̀ ẹ̀fẹ́ ẹni tó gbàgbé abẹ́tó sùn so àpèjú àkọ́kọ́ nù nínú títú alùpàán ìfẹ̀rí pẹ̀lú àdìkà ẹ̀bà Muhammad sọ́lọ́lọ́ àìyànṣẹ́lá àìyànṣẹ́lá ìfẹ̀rí àádùnúgbà ilé èyí tí a sọ yìí náà kọ́lọ́jú sáfàníṣàn aláìkà ìfẹ̀yà وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته